adáko fún ọlọ́run àlékún ìké rẹ̀ orí àjẹjẹ tán rẹ̀ kúmọ̀ bá anábìwá muhammad sallallahu alayhi wa sallam. كتاب التوحيد يا محمد بن أبو حابي رحمه الله تعالى òun ni èyí tí wọn kà fún wa ní gbogbo ọjọ́ al-ahad wáyé. باب في قول قوله تعالى يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم كافرون ومن يعرفون نعمة الله آية القرآن ونيافات في tọ́pùkì ọ̀rọ̀ tọ́lá sọ pé yá àrẹ fún ìmọ̀tọ̀lọ́ àwọn bá ma ìdẹ̀rọ lọ́wọ́ bá lórí wọn wọ́n dá ìdẹ̀rọ lọ́wọ́ bá wọ́n dá a ma tó ti bẹ́ẹ̀ fún ma yóò kéré na ha àwọn sọ wọn takò wọ́n akisaro wọn káfíìrì ọ̀pọ̀lọpọ̀ wọn káfíìrì ni wọn lára tí afáfẹ́ká gbọ́yé níbi àyà yìí àwọn ìyẹn gbọ́rọ̀ wà bẹ́ẹ̀ nípa púpọ̀ nípa àwọn nǹkan tó lè mú ìyàtọ̀ sọ̀rọ̀ ní káfíìrì nínú tó lè sọ̀rọ̀ ní káfíìrì níwájú ọlọ́run ọba ó ní kí yẹn ṣe nǹkárò ìmọ̀ ọlọ́run ìdíra tó náà bá ṣe kí yẹn ṣe nǹkárò rẹ̀ nǹkárò rẹ̀ ní ìtakò kálígbà àwọn afáwọn ṣàlàyé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ọ̀nà wo ni wọ́n fi ń gbà kàkú èdè ọlọ́run tá a sọ́mà kó dé ọlọ́run lé ẹ wà wọn gbèsè kúrẹ́ẹ̀sì olùwàgbọ́n ọ̀jáde náà Al-Qur'ani Karim tí ò láti ò léyìí méjì pé ọ̀rọ̀ bí wọ́n pé ta ni ń ṣe áàtì ìjẹ̀bù fún wọn wọ́n mọ̀ lọ́lọ́run lè. tó ti bẹ́ẹ̀ ló tún wá sọ pé gbogbo ń táwọn rí nìyí lóore yìí ẹ̀kú ọ̀rọ̀ pé hàdá bí ṣàfà àti hàlẹ̀ àjìrà. lẹ́yìn ìgbà ti fi yọrin lẹ̀ pé ọlọ́run ọba ló sàásìkì ìjẹ ọmọ fáwọn ó sì máa sọ pé àwọn afọwọ́ mujahid wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀hún rọ́jùl hàdà máa ní wàrà fòwú àní àbá èyí. àà ẹ̀rọ owó yìí ọlọ́run kó ṣe fún mi o. ẹni tẹ́ lọ bá tẹni kó náwó fẹsẹ̀ lọ fún mi ọlọ́run rẹ̀ náà ọlọ́run kéyìí. owó ilé yìí ilé yìí o ọ̀dọ́ àwọn abá mi lè mi ti jogún ẹ̀ kí ẹ máa sọ orúkọ báyìí lẹ́nu èèyàn ṣe ìkárò mímọ́ ọlọ́run ta ló sí àwọn abá rẹ ẹlòmí ẹni wa dá sí ọlọ́run ah, náà èrè dá sí ọlọ́run o wàhálà mo ṣe kí n tó rí ẹlòmí akọ́dà máa fi akẹgbẹ́ rẹ̀ sí ẹ̀yẹ́ akẹgbẹ́ rẹ̀ náà gbìyànjú ọlọ́run lóhun lówó ni owó náà kó ló kàwé àwọn òbí ọ̀run ọ̀ràn àwọn àgbàtọ́ fẹ́ sánú wọ ó níbi ìwé tó kà lọ́sìn lówó wọ́n ti wá gbà bùkà àwọn náà kàwé jù wọn lọ táwọn olówó tó máa sọ bá kẹgbẹ́ rẹ̀ pé bàtà ní kàtà ilé ìlú kàwé nígbà tó lọ bá pé ẹ̀rọ kọ̀ọ̀kan lọ ọmọ mi sọ wọlé wẹ̀ni ọ̀rọ̀ tó dáhùn mi o bàtà àwọn yẹn kàwé nígbà yóò kàwé ẹ̀ka ló fẹ́ ní báyìí náà òun rò pé ìwé tó ń káwọn ní ló sọ òun dolówó jẹ̀mọ́ àtàlẹ́ sọ̀rọ̀ dolówó jẹ̀mọ́ àìmọye ẹni tí ò ti dí kọ̀ọ̀kan hó ni wọ́n á lọ́wọ́ báyìí ó sì lówó lọ́wọ́. ọlọ́run ọba òní ń pèsè owó fún wa ọlọ́run ọba ní sọ adolówó ọ̀nà ká gba ohun kàjẹ́ sábàbí ni bọ́lá ọba lè yóò lówó níbi apọ́ mẹ́ta yóò lówó ẹ̀gbọ́n ọ̀hún yorùbá wọ́n máa ń kó yìí kan ẹ̀rọ ọkùnrin kọ̀ọ̀rẹ́ ti máa pa á lọ́wọ́ àyíká dáadáa wọ́n ní ẹni wá fẹ́ ṣe eré kíní kan lọ́jọ́ ọba àbíkú síbí kan ní òyìnbó. Hmm. ajígbọ́rọ̀ wà lọ́dọ̀ pé ẹni bá fẹ́ ṣe bí ajígbọ́rọ̀ lọ́jọ́ ọba wọ́n ní kó ti kéde wọ́n ní kó ṣe bí aláàrù ní èyíbò olówó ńláńlá kan lùbàdàn ni tó kọ́ ní ńláńlá sí ọjọ́ ọba nílùbàdàn aláàrù ni àárò lọ́ọ̀rù ló sọdún lówó mo ti kọ́ ní ńláńlá wọn ni ọ̀nà tá a bá gbà tá a fi lówó ọ̀nà tá a bá gbà tó ń fẹ́ fún wa ìwé lọ kà ní iṣẹ́ lọ kọ́ ni bísíǹsì lọ ń ṣe ni ọba àwọn òbí rẹ náà ń bẹ̀rẹ̀ náà lọ́gbọ́gbọ́ ẹ̀ ni sábàbí ló jẹ́ kọ́ dolówó. ìyá ni ìfọ̀gà tó ló ìfọ̀gà kan náà ló ní ọjà rẹ̀ ní sẹ́ńgó mẹ́ọ̀. kí ni wọ́n rò pé kí ni wọ́n rò pé iṣẹ́ tí wọ́n ṣe yìí ló fa ìfàsẹ́yìn fọ ọmọ ìjọ lówó àà bí gbàgbọ́ yẹn ti ń káwọ́ nínú ọlọ́run ni. yàrá ìfúnlẹ̀ ní ìmọ̀tọ̀ mọ́hí fún mọ ẹyọ kẹrù náà gbogbo bí ẹ bá ní láyé ọláyé Ọlọ́run ló ṣe ìwọ náà mọ àwọn akẹ́kọ̀ọ́ Ọlọ́run ló ṣe àmọ́ kí ló dé táwọn máa ń takò nígbà táwọn táwọn títí bá dé àti àgbàgbé pé Ọlọ́run ló ṣe fún wa àwọn òkè agbára ti wá ní gbogbo ọ̀pọ̀ ìlànà ló ti kọ́ wa òkọ́dà bá jẹun lásán anábìíní ẹ̀dúgbẹ́ fọ́ lọ́dọ̀ wa dúgbẹ́ lọ́ọ́ ẹni alihamudulilayi at'amani bẹ́ẹ̀ bá jẹun tẹ́ ẹ dúpẹ́ dọ̀ lọ. bẹ́ẹ̀ bá wá dúpẹ́ kìí ṣe ẹ kàn lọ bí alámìlẹ̀ lásán ọ̀hún kò tó ẹni mo dúpẹ́ fẹ́ lọ ọba tó pèsè jíjẹ yìí tó tóbi ẹ̀ fún mi àmàlà tó jẹ tán àti láìsí iṣẹ́ ogun rẹ lè lè bọ̀. bí wọn lọ ti dáko náà ní iṣẹ́ ogun rẹ lè dáko. à ń gbà tó wá jẹ tán ọlọ́run ló pèsè rẹ̀ fún mi mi gbé ìhà ìlú mi ní wàhálà kù wà. kìí ṣe ọgbọ́n mi ló kì í ṣagbára mi ló so oúnjẹ tí ń jẹ oúnjẹ oúnjẹ bẹ́ẹ̀ ni gbogbo ń tàbá lò láyé oúnjẹ ló fẹ́ fi ojú ẹ̀rọ olùgbé ìmọ̀lẹ́ láti kì bá a wọ sọ náà alábìrin ọ̀tún dúpẹ́ fọlọ́pẹ́ wọ sọ àwọn tún wọ sọ náà ṣe sọ alọ̀ ló sáàsì kiri ọ̀fun mi kì í sagbára mi kì í sọmọ́ mi gbogbo nta kójọ pátáláyé agbára akọ ọlọ́nkọ yìí tó bẹ́ẹ̀ kéré ju náà àsìkí náà lọ́nà dàpọ̀ yìí pé àsìkí yẹn ó kéré jù láyé ọ̀sà jẹun kò sí ọ̀sà jẹun pé àsìkí kéré jù láyé ọ̀sà wọ̀sọ̀ kọ́dà bí o ta sọ tó wù ọ lọ́wọ́ àdúgbò àti kàtà ìmàlù káwàdó káwàdó adúlé náà kọ́ ìgbà ń sọ pé aṣọ wọ̀ lásán gbogbo aṣọ wọ̀ lásán tẹ́lẹ̀ ní ìfẹ́ wọn ju one thousand lọ.

wọ́n ń rúgbà pé ọlọ́run ṣe fún ọ ya'rifuna ni'matallahi gbogbo wa la mọ̀ pé ọlọ́run ṣe fún ìfún wa àmọ́ tó bá di láwọn àyè míì máa ṣẹlẹ̀ àǹkámi máa ṣẹlẹ̀ a máa ń ṣe àtakò rẹ̀ tó léwu tó léwu ló kó bá kọ́ ọ́rú náà àbọ̀ náà kọ́ nǹkan omi Musa nígbà tá àbí Musa náà ló bẹ lọ́n fún un pé ẹlọ́n bá bá so fẹ́ nìyí kó náà ń sọ ọlọ́run bá bí wọn náà ti ń wí lónìí pé àtàyè bẹ fún wa á gbẹ́dùn àmì àwọn àti lọ́kàn àfáyẹ tàbí àfún wa kọ́lọ̀ tó fún wa kásán iná di nǹkan ẹ mọ̀ nínú wọn búrọ́pọ̀ ní ẹ̀sì ẹ kọ́lọ̀ máa tó fún wa tẹ́pá àfọwọ́ àdọ́dọ̀ wọn pé ẹ̀ǹkan ọlọ́ àfẹ́yẹ lẹ́kẹ̀ mọ̀ dààmú yẹn lẹ́kẹ̀ mọ̀ dààmú yẹn ìjọba kọ́ ìmú lánàá nù ọ mo rán ìmọ̀ kíní kan máa bí máa rántí láyé tí máa sọ̀rọ̀ báyìí kí n gbàgbé ọlọ́run ti gbàgbé láyé ilẹ̀ mọ́sálásí ń gbàgbà fẹ́ rà àwọn abo ńláńlá ní ìpínlẹ̀ abúlé rí owó yìí ẹnìkan ní òun lọ bọ́sọ̀ kan ẹ̀já lọ ilé ìlú ọmọ ọlágbájá kan ẹ̀já lọ kálukú wọn ń sọ àwọn olówó tó jẹ́ mùsùlùmí tí wọ́n mọ̀ àwọn alọ́dọ̀ òfẹ́ sọ lọ́nà pàtì àìlàbà lọ́jọ́ náà abádó bẹ́ẹ̀ àwọn báyìí ni pé ilẹ̀ kan bẹ ní kíní àkàtúntẹ̀ra àti gbẹ́rù pé kọ́mọ̀ kọ́ lórí máa kọ́ṣẹ́ náà fẹ́ rà ẹgbẹ́ ogun gbogbo ẹgbẹ́ náà wọ́n ní ah, owó tèmi owó tèmi tèmi ní èmi ní èmi ní ewu nǹkan bá wọn nítorí sọ́jọ́ náà nù. ó lẹ̀ bá sọ fáwọn tí wọ́n fẹ́ talẹ̀ ọ̀gbọ́n ọ̀nà náà ni wọ́n aníhi ẹni kan mọ́ta fún àwọn tí kírísítẹ́nì ta ọ̀rọ̀ ó lásán yóò la ẹni máa ta fún wọn tán ẹni kan sì wé bí kan wọn ní fi kọ́ kọ́ ti owó tèmi mi fi tó nǹkan bá wọn ẹ̀wọ̀n kan owó tiẹ̀

ẹ wá bí ọlọ́run bá tó wá fi fún yín tẹ ẹ wá rò pé ilé àkáṣe yín ọgbọ́n ti ló kó ojú bẹ́ẹ̀ ẹ dàpọ̀ mẹ́jọ kan rúbọ gbogbo nta kójọ láyé wọ̀ láyé fi sọgbọ́n wa àwọn kan rí ní ọ̀nà ní tí wọ́n tún wọ̀ tí wọ́n já náà ẹ̀mí yẹn tó rí ní ọ̀nà Dangote tí wọ́n já náà tó ń padà sẹ́yìn ni. ẹ tó ń dodo léyìí ó gbogbo nta bá lé pátá ẹ lákàtúntò kó máa wá fọlọ́ lọ́sọ̀ ọ̀yùnmọ̀ bọ̀ bá ní mọ̀ ọlọ́run ló fún ọ àìmọye tó jọmọ àbá bó bá jọmọ àfa àìmọye wọn àbá tí o máa kéwú àìmọye mo dààmú fún ni àìmọye tó dààmú fún kéwú tí o máa àìsùn ikọ̀ ni àìmọye tó sáìsùn ẹ̀ tí o máa gbogbo tá a bá ní pátápátá ẹ̀já nǹkan náà lọ ṣe so nínú àwọn àlàyé táwọn afáàṣe nìyẹn ní òun yẹn nínú àwọn àlàyé táwọn afáàṣe afáwa kọ́lá bùnà bùnà ó ní yọkùn olóòlà lọ́wọ́lá fúnlá ni lẹ́mu yọkùn kàdà lára àwọn ọ̀nà táyà fi ń ṣe nǹkarù ìdẹ̀rọ̀ náà tó ṣe fún wọn nù. ah bí ìbá ṣe lágbájá yẹn ó ti gbàgbé tọ́lọ̀ bí ìbá ṣe lágbájá yẹn bá ti dààmú mo ti dààmú lè èyí ń bẹ́ẹ̀ o ọ̀rọ̀ gègé ń lẹ́nu ni. ah bí ìbá ṣe wàhálà bí ìbá ṣe bàbá mi ìbá ti dààmú ti dààmú lè ní bàbá rẹ̀. bí ìbá ṣe bàbá rẹ̀ láyé mọ́ dà á gbogbo ìwọ́n ọmọ tí àwọn òbí sílé àpẹẹrẹ ń bẹ lára ní Muhammad sallallahu alayhi wa sallam alẹ́kù gbọ́dúnmọ̀ bàbá ẹ̀ kò tẹ̀ sínú ètí ìjọba rẹ̀ kíkú gbọ́dúnmọ̀ ìyá ẹ̀ ẹ̀rùn tó lọ sí. àìmọ̀ tó yẹ pé wọ́n bí òfojúkà àwọn òbí tó bí báyìí òfojúkà wọn náà ó gbogbo ayé sì máa ẹ̀yà ìmọ̀ ẹ̀jẹ̀ pé gbogbo ayé mọ̀ bá rẹ̀ táwọn ọmọ kí ẹ máa sọ pé àbí ẹ̀ka ṣe ọlá alágbájá ipò tí mo dé yìí ìgbà ti dé bẹ́ẹ̀ ah, èèyàn ń takò nímọ̀ náà ni o ìwà ti dáadáa nìkan àwọn afáàní ti jẹrà nìkan wọ́n dàbí aburú aṣọ à ọ̀nà gbẹ́gẹ̀ mo sì dùkú wọlé sí ní ìjọba lómi kan o ah, ah, kí ló dé yóò sùn wọn lọ ọlọ́run ti kọ́ bọ́ọ̀sì lọ náà wọ́n ní pípa ó gbà ọ ìdí ti wá bọ̀ náà nù ọwọ́ nígbà òsínbà gbàdé àyè òsínbà òdùkọ́ bí bọ́ọ̀sì bàtí lè dé bẹ́ẹ̀ àmọ́sọ bẹ́ẹ̀ o síta ló fo ọmọ ẹ máa wo náà ní pé ah ó ti wá jẹ fóònù síta ti díà yìí ansẹ́tì kan tẹ̀lẹ̀ ní balùfúlà ní street balùfúlà ní o tí ọ̀nà ti já sí ọ̀nà gbọdọ̀ fún gbàǹbàrí báyìí ilé ìbẹ̀rẹ̀ tó nílé méjì lọ lórí àrí ilé méjì ni mọ́tò sì jump ẹ́ ó sì fi lóun nílẹ̀ kò kọ́ lóòrò tó tó fi fi rìn o ó sì gbẹ̀gbẹ̀ rẹ̀ kọjá ṣọ́ọ̀bù ẹnìkan tó ń ní ṣọ́ọ̀bù tó kọ́ kíọ̀sì rẹ̀ ó sì lọ rán bẹ́ẹ̀ ó lọ rán bẹ́ẹ̀ báyìí. àkàrà ní bẹ́ẹ̀ rẹ̀ ìbájú wá ṣọ́ọ̀bù lọ́dájọ́ ló kọ́ wá ṣọ́ọ̀bù náà ìjà kọ́ mọ́ lọ́nà ní tó bá ti ṣẹlẹ̀ sí wa dáadáa ni àìdáa ni ìnàmọ́ òun làlámì fi kó wa ní gbólókó ìnàlélàhìí nígbà tó bá ti rí tó dùn mọ́ wa inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajibni fi musibati wa akhlif li khayran minha nínú àwọn ọ̀nà tí a máa fi ń takò ìdẹ̀rọ náà tó ṣe fún lórí wa òun náà ni àwọn lè abdul abalikola ìdẹ̀rọ rẹ ọlọ́run mọ̀jà takò yóò pọ̀ yóò pọ̀ lórí wa. لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم عليكم السلام ورحمة الله nígbà tí a tọrọ nǹkan náà ni àti kára ní létí nígbà tí atẹ́gùn covid-19 ti fi ń lọlẹ̀ so àwọn kankan tó máa ń ṣẹlẹ̀ ní mọ́sálásí kátójú máa ṣẹlẹ̀ lọ bí máa gbé àwọn àfa wá láti ta láti máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún akátó máa jẹ àǹfààní níbi wá sí ọlọ́ba pè fún wa so àwọn dáhà kọ́mítì nǹkan náà ń gbọ́ nànà so káwọn náà tó máa ṣe ìgbẹ́jú ní orí ẹ̀ so ìlọ́kùnrin làfẹ́ wa wọn làwọn kan dúró sí ọwọ́ wọ́n ti computation fún ẹni tí ó bá wọn ti tẹ́ pé ìmọ̀ báyìí lọ́ọ́ lò ẹni wà kó fún wọn àbí kó lọ́ọ́ rà fún rẹ̀. lọ́pọ̀lọpọ̀ gbà ní kó sì kọ́ ọmọ náà nù tó bá kan méjì náà nínú pé nǹkan tí wọ́n kọ́ ni kó má tó àbí kó sọ̀tù. wọ́n nígbà tí wọ́n kọ́ bá láti Ìlọrin yìí tán bàtà kọ́ ọ àkọ́tán làwọn níbi iye báyìí àwọn ẹbí kọ́ mọ́sálásí àwọn àkọ́tán ń wá ń lọ bí oṣù mẹ́fà ẹ̀yin kọ́ mi títẹ́ tó gbọ́ aráàlú tó péye fẹ́ kọ́ mọ́sálásí àgbọ̀rù pọ̀tù náà ara nǹkan tó àwọn ẹbí kó ìyá síwájú máa ń lọ nínú inú àwọn ọmọ nísòro gbogbo ẹ wá tẹ́ símẹ́tì bẹ́ẹ̀ ti náwó fún wa ẹ ẹ̀gbọ́n ọ̀sọ́pẹ́ níbi tírí mílíọ̀n lẹ́sìn kọ́ mọ́sálásí tí wọ́n ti parí wa náà àkòlé jẹ́ gbèsè tá a jẹ ìwé o àbẹ́kọ̀ dédé sí ni wọ́n là á nídìí ẹ sì ná síbẹ̀ náà yóò ṣẹ́kù bí àwọn sẹ́ńgì kọ̀ọ̀kan ìyẹn ní kọ́mọ̀tì àtàwọn ará yìí wà ṣẹ́kù ta ló ní sẹ́ni tó ní ilé lónìí ní àbáwá tá a rà ṣé ìwà láì bẹ́ẹ̀ tó dáa ni ẹ pọ́lọ́pọ̀ àwọn iṣẹ́ ọwọ́ àwọn àmì bá ti máa ń ṣe ẹ̀yìn ẹlẹ́ẹ̀ ní àbí àmọ́ bẹ́ẹ̀ tí àwọn béèrè ni pé ìjọ́sìn màtíríà ṣe wọ́n bá tó ń kọ́ nǹkan báyìí lálò àlùkò padà wá tó àwọn àfikún nkálẹ̀ mẹ́rin bá pípín nínú ẹ̀sẹ̀ àkókò ìrìnlẹ̀ nìyí tí ó sẹ́kù nù àmọ́ ẹ̀ ní fífún wọn bèrè ni so ẹgbẹ́ yìí tó sẹ́kù fẹ́ni tó ní dúkìá rẹ̀ ni dúkìá rẹ̀ ni tó yẹ bá gbé lọ inú kẹrin ẹni ló fẹ́ lò mí àbí kẹyìn náà lò fúnra yín ó sàkàǹfààní ẹ wá dá padà fún un ẹ bá kó dá padà fún un wọn náà gbogbo yín gbogbo yín nù wọ́n lè gbogbo òní bòye yóò ṣe kéde áá ọtí yarí yóò padà wúlò fún mi yóò sì wúlò fún mi kan kó sì gà. ìgbádá máa ń dáhùn ní inú máa ń kó bẹ́ẹ̀ lómi torí kò ní òfin kókalẹ̀ tẹ́lẹ̀ ẹnu ìwọ̀nba mọ́lẹ̀ tó ń nà kó ní àtàjì kókalẹ̀ kí ló fi ṣe. ẹ ọgbọ́n mi ò sì gbà lóòótọ́ wọ́n á dìjọ́ mi yọ àlẹ́ ah wọ́n á tó kó fún wa ní fún wọn tó láwọn kó àlàgbá náà lọ́jọ́ máa kó lọ kó fún wọn náà ni ìmọ̀ ni lọ́mọ àwọn nǹkan tó kíkú báyìí tó yẹ káà fún onímọ̀ kọ́yàn lẹ́sẹ̀ lálẹ́ kìámà o tó kọ́yàn lẹ́sẹ̀ torí pé dúkìá rẹ̀ ni wọ́lọ́wọ́ sáà náà rẹ̀ sọ̀rọ̀ fún. Èdè tí ń ṣe ọ̀nà méjì ló wà o. Mo bá jásí pé ó ń sọ fún mi pé gbogbo kìíní yìí pátá ló ní yóò parí rẹ̀. Sẹ́kẹ́tì nísìnyí. Ẹ ẹ àti orú iṣẹ́ àti orú kìíní wá bí yẹ màtẹ́ bílẹ̀ kó wá sọ̀kọ̀ àwọn màtíríà tó ẹni máa kú lọ. àyàfi tó bá jẹ́ sí pé tíra àwọn ò bá tó ẹ̀sọ̀ ló béèrè. ṣẹlẹ̀ tó lọ ẹ̀wọ̀n pé ẹ̀ẹ́dì ń tàpàlà pòsíṣàn ní ìdápadà ìpàdà wọn àríwá yìí o ṣẹ́gbẹ́ fi sìn so eléyìí náà fi rò pé tó bá jẹ́ pé ìpàdà wọn fẹ́ sọ́ọ̀tì náà ni ṣé ẹni yẹn sí lọ́ba ṣẹ́gbẹ́ fi sìn sí lọ́ba sọ́kẹ́ ń lọ bá tọ̀rẹ́ faragba náà nù so wọ́n pẹ́ kẹ̀tẹ́ kan sí pé àtúrò sí ẹ̀mí àdúgbò ní ẹ̀mí báyìí wá so èyí ò lè wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àgbà ìyàwó lákọ̀ọ́ sí alẹ́sùn náà ni òun lákàn bá wí ẹ̀yẹn fẹ́ tá a yá lówó tí ò tí lò ó wàhálà gbọ́ ẹ̀ tí lò ó mùsùlùmí bùkátà tí owó bẹ́ẹ̀ kẹ̀sí lò ó owó tí mo fi sẹ́ẹ̀ tí lò ó sáré náà tàbí ẹ̀ ti yá mi ná. nígbà tí mo ti lò ó ní mo mọ̀ kódà òwúrọ̀ sí ẹ̀ tí ẹ̀yin ká sọ tiẹ̀ mẹ́ sí ẹ̀ tí bọ́mì yẹn ti rí nù bọ́mì yẹn ti rí nù bá sì ti di sọ́lọ̀ nù yẹn ti sọ́lọ̀ báyà ẹlẹ́sìn yóò sì túbọ̀ lẹ́nà rẹ̀ ìrìyàn lóbì ni ìrìyàn lóbì náà ni so inna insan rọ́bì lakanot ọmọ yẹn ti rí náà nù so èyàn lè kàn ní sùúrù gẹ́gẹ́ bí ṣe but irú ẹni yẹn akàpàrọ̀ wà fún èyàn kí ń ṣe báwọn kọ́nà bá yẹ pé ó tẹ̀sí pé pé lè sọ ìjọsẹ̀ yìí bẹ̀rù ìgbà ló kà lọ́fẹ́ lówó olùgbògà fẹ́ ẹ̀ka tó ti lóni olùgbẹ́gbẹ́ ni ń sọ kọ́kàn sọ́ba náà ni. àbíkọ́ sọ bíkọ́ lè fún gẹ́gẹ́ bí so tó bá yẹ pé ẹni tó béèrè tí ò bá ní ahọ́n tó náà ń lò tó ń gbà mí náà ahọ́n lágbàá pọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ yìí náà ni òun náà ló padà yọ lápò ẹgbà ni ọ̀rọ̀ yìí náà ni padà yọ ìdá so ìgbà nínú nìyẹn ti pèsèntì olè náà so náà bá ní kẹtí kẹtí kẹtí pé ní lóòótọ́ pé ẹ ti lo kò tí burú púpọ̀ jù kò tí ọlọ́wọ́ tí burú púpọ̀ jù ẹ kó ní sòrò òṣòro nítorí yẹn ti kú pẹ́ pàtó. Awesome. ló fún lówó fún yàn ní ìwé lówó fún tóògùn. gbọ́dọ̀ máa fẹ́ gbà àti lọ ni òun ọ̀rẹ́ ó kàn dá ilé ṣẹ́gbẹ́ ṣe bá ẹ̀rọ kà mọ́ nájà náà ni ó kàn dá ilé ẹ̀ mú kí ti lọ́wọ́ ẹ̀ kọ́dà ẹgbà á wọ́n bẹ̀rẹ̀ lọ dáadáa ẹ̀ kótó tí mi ò ti kọ̀ yìí ti lọ ikọ̀ jù mo rò pé ni o lè ti báwọn. Ah, ó sì kó fún náà tó bá nísìnyí ó tó nu mo ti ṣe bẹ́ẹ̀ ṣe é nísìnyí lọ́wọ́ tàbí sọ̀rọ̀ àyẹ̀kùsọ́lá náà. Hey. Eh.

èyí wọn da bí a pé ẹni yẹn gan ló ní kọ́ńtàtì yẹn fúnra rẹ̀ òun mọ̀ tí ó rí bẹ́ẹ̀ ìwé tí wọ́n rí òun rí mu. bùkátẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì ni àbí tí èsì kó ti àyè tí èsì tó oníkan ló ní group of people ni òṣùrọ̀pù ni kò dáa. Ah, nǹkó lówó ó ná owó àwọn ènìyàn náà fún náà àyàfi tó bá yẹ kó nǹkan gan ò mọ̀ pé owó ọ̀pọ̀ nǹkan bá lóko. bùkátẹ́ kó náà sẹ́kẹ́tì nísìnyí àlòkún ẹ̀mpáwá rẹ̀ nígbà ẹ̀mpáwá rẹ̀ yẹn nínú owó gọ́ọ̀mẹ́ntì kúrò nísìnyí ó lálàjú owó gọ́ọ̀mẹ́ntì nù ṣùgbọ́n nǹkan tó yẹ ká fi ṣe kí nǹkan bí ogún láti fi ẹyọ kan náà bọ̀ àbẹ̀ṣà àtàbẹ̀. Ah, ọ̀rọ̀ tá a sọ láàárọ̀ yìí nípa gbogbo nta bá ní káńsà ní fún ọba ṣé kò ní di pé àwọn yóò ti gbọ́ yí báyìí táàmù akójọ àwọn kàdàrí àgbẹ̀mí kéèyàn sori fún wa látọ̀dọ̀ lórí wa ẹni ẹ̀ka ìsáàbù náà ni àgbẹ̀wò bí ọba ṣe ẹni bí ó ṣe é nígbà tá a sori fún tán ah, ọ̀sẹ̀ dúpẹ́ ah, ọlọ́kàn fẹ́ èyí ti bá wọn kò sì jọra wọn gbogbo nǹkan ló ní àyè rẹ̀ kẹ́rẹ́ǹtì àyè tí lè ta sọ yìí àyè rẹ̀ náà wà á túnà pé àyè omi sẹ́kẹ́tì sábà ń sọ̀rọ̀ àtàwọn kúlù ni sẹ́kẹ́tì ta sábàlà kan kí ọlọ́run ẹ̀ka gbára lé táà ti sọ nípa àtibáàbù kí wọ́n á gbé báyìí náà àtibáàbù jẹ́ nǹkan kan sẹ́kẹ́tì ní sìn yìí so ẹni tó sọ fún wa òun náà ti sára bí òun tó ti sára bí òun náà a gbọ́dọ̀ gbogbo olùkọ́ fún wa òun ló mú mi lọ bí tí mo ti rí ilé yìí òun ló rán mi léwé tọ́nà ti ní kí nǹkan wáyé ìpìlẹ̀ yẹn ànígbàgbé ọlọ́run ọba ti ní ìsìn ní owó àmọ́ tó ti jẹ́ náà bí iye gẹ́gẹ́ ẹni yìí ni ó súnmọ́ tẹ́ fóònù bá tẹ mú mi lọ́yẹ́ nílé tó yẹ kó sábà bínú mi lówà olùmọ̀ rí bẹ́ẹ̀ tó sábà bí yẹn náà a gbọ́dọ̀ fojú kéré rẹ̀ bọ̀tí ń tàgbọ́ ọ̀sẹ̀ pé káwá rò pé sábà bí yẹn gẹ́gẹ́ ni ẹ̀sìn mọ́rù alẹ́ àdáàb pé sábà bí yẹn gẹ́gẹ́ àbí ìbáṣe sábà bí sáàsọ lọ́rọ̀ pàtó gbẹ́yìn àbí ìbáṣe sábà mi ìbáṣe mọ́mọdé o sábàbù làwọn jẹ́ kẹ́kẹ́ ti sìn bọ̀ sábà bí yẹn náà kẹ́kẹ́ tí nǹkan tí kákan máa ṣe ká máa ní ẹ̀sìn máa dùn táàmù ní orí rẹ̀ ni wallahu ta'ala àdìsọ́wà. fúlàfún méjì ni ìṣesí ìṣesí yẹn ó pọ̀ lọ́la àwọn bọ́lá àyíká sọ̀rọ̀ ló fúnra wa àwọn àbíkú máa bẹ́tẹ́ pé ẹgbẹ́ ìkọ́dọ̀ wa ló fẹ́ wọ́ sí àwọn tó ń jẹ́ bra bá tó pàwọ́ alásùnmọ́ra wa jù ní o tó bá fẹ́ yá owó lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ dá ìgbà tí o bá ní hundred percent tanyanya tí lásìkò ni ọ ní àfọkàntán tó dájú gẹ́gẹ́ bí nísìnyí ó dáa kí ẹ máa sọ pé báyìí àbí máa dájú náà kó ní àtẹlẹ yìí láti ẹnu fẹ́ kájọ ni àwọn bàbá yòókù ìtọ̀ wá yíwọ́ fún ẹ lákòótọ́ lọ àní kájọ yìí fún ọ kí yẹn á di mọ́ àìsíkò bọ́tẹ́ lomi ò tiẹ̀ náà kò ní ìfọkàntán kankan ó ti wà á nùtẹ́ sí ẹ̀wù bí kí ní ká àdínà ni pé kí mo lè ṣe kí mo lè sọ fẹ́ni yìí tó fi gbé kí ní ìfún mi ní ó máa pẹ̀lú gbọ́ ọmọ ìṣàlá kẹrin ìṣàlá igbó nípa ti parí ẹgbà wo yìí kò ní àfọkàtà kẹta mi kan á kì í sí láfọkàtà àmọ́ tó mọ́nà bá ti báyìí bá ti báyìí tí ò bá wá rí báyìí mo fẹ́ gba owó kan báyìí tó bá jìnà sásìkò tí sọ sọ ó ṣe ti kẹ́ ìjọ́dọ̀ tó dáa tó kẹ́ ẹni wá fún náà àsìkò ló fọkàn sí àsìkò tó fọkàn sí ó sì dúró kan kúrò ní lọ́wọ́ èyí máa fọkàn sí nǹkan tí ò ní rí bẹ́ẹ̀ àsìkò ló bá ti tó báyìí àsìkò ti tó wá lọ bá owó tí mo ní fún pé ìfún o báyìí báyìí mo fẹ́ o àwọn kan tó yí wọlé léwu àmọ́ mo ṣe owó ẹ̀kọ́ jọ báyìí ó dájú pé ọ̀rọ̀ akọ̀ lọ alẹ́ lómi ọ̀sán fún pé kí wọ́n aláyẹ̀ pọ̀ sí báyìí káàlù tún lọ pé nàìjíríà sẹ́yìn gbogbo ti láì fún kò tẹ́ ń tà pẹ̀lú oṣù lọ́gbọ́dà kí lọ́ndà àwọn mèjì tẹ̀bí nàìjíríà jẹ gbèsè èyí ọ̀rẹ́ nàìjíríà ṣé tó lọ́ fi dáadáa lè ṣe ẹ̀kẹ́rẹ́ nínú ṣé èyí ọ̀rẹ́ nàìjíríà yẹ ẹ̀mọ kọ́pì ni nàìjíríà yẹ ẹ̀mọ kọ́pì tó yẹ burúkú nàìjíríà nàìjíríà ṣe kọ́pì ọ̀rẹ́ pápá pẹ̀lú kàmí sáwùdí náà jẹ gbèsè àwọn èyí ọ̀rẹ́ sáwùdí sáwùdí ṣe kọ́pì bàbá nàìjíríà náà fúnra ẹ̀rọ fún nàìjíríà ti dàrú fúnra ẹ̀rọ fún nàìjíríà ò lè tò máa lọ́jí àwọn wá fi ń kọ́pì kẹ́míkálì èèyàn lásán ló bá sọ̀rọ̀ ni kò ní káyàn la mo ká pé súnà ló wá sọ wẹ́ẹ̀ yóò pọ̀ yàn lérí gan láyé ṣe pé lásìkò tí yẹn ń sáàdà lọ́wọ́ sọ́kọ́láka lásìkò àwàdà ni tó gbà ọ̀rẹ́ mi orí bẹ́ẹ̀ nàìjíríà fẹ́ jẹ owó lásìkò tàwa yìí ọ̀rọ̀ àwàdà nu àmọ́ tó súnà ọ̀sìn pẹ̀lú ẹ̀ kí ló ń dààmú sí nísìnyí tí ń dààmú rẹ sí lówó èyí ò lọ́wọ́ ẹ̀ o ọlọ́kùn sànù wa ẹ̀dá púpọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ ká máa múre bí ọlọ́run ti ń ran kàn pé ẹ̀dùn pẹ́ fún mi <laughs> ọlọ́run yóò tí ò lé ọdúpẹ́ kò lékún ọlá rẹ̀ ọdúpẹ́ kò dínkù òun gẹ́gẹ́ wọn rẹ̀ kọ́ rẹ̀ èèyàn wọn kọ́ èèyàn wọn kọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni máa ń lamu yasukuru náà lamu yasukuru lọ bí o bá lè dúpẹ́ fún èèyàn tẹ̀lẹ́dì lóòótọ́ kò bọ́ ó yá ọ ni àmì yára lówó bí ẹ bá ń ṣe làákàyè dáadáa bí ìgbà tó bí ìyàn ni nítorí pé tí o bá yọ ó sì sí ìjọba fẹ́ ṣe lásìkò ní pọ́nlẹ́gbẹ́ lè kọ́mọ́ rè ṣe. nǹkan tó wá tó ní àìwá rí tó ní ó ti pé ó lè ó lè ó lè ó lè dùn só fámìlì rẹ̀ àwọn ó lè kí ló tọ́ ọ̀bọ̀ tó ti pé tó ó lè ba fámìlì jẹ́ kọ́lọ̀ kútsọ̀ gan tó ń lé fọ́ ọmọ náà ó lè fi lè ó lè àfẹ́tì ọmọ tó gbogbo ọmọ tó sáré rí scholarship lápòjú òdìsí tó kàn níbi just twenty thousand naira láàrin wákàtí méjì ó sì scholarship fẹ́ Saudi Arabia ọ̀rọ̀ àwọn ọkàn rí náà ni wọ́n tó di ó fẹ́ ju gbogbo tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ àwọn nǹkan tìgbò tó ti ṣe ó fẹ́ ju lọ. tó jẹ́ ká máa ma ẹja máa fi ẹ̀mí ìmoore ẹja máa fi hàn hàn kan bá sọ̀rọ̀ fún wa ìwà sọ pé kẹ́kẹ́ wá tẹ̀sí ẹ̀hún. ìnira kí ló máa ń tẹ́ máa ń tẹ́ yín lọ́rùn kí ẹ pè é láàrú sílẹ̀ bí kí ẹ pè é yín ní àmì ìnù lọ. bí ìrọ̀lọ́ gidi lẹ́sọ̀ sí i ó fẹ́ ẹnu pé ká iṣẹ́ tí wọ́n fi pé ní kọjá àmínú ọtí náà ò tí ì pé tó bá jẹ́ àmínú iṣẹ́ pé sínú náà nù àbí yóò bá ní àmínú bí yóò bá jẹ́ olùkọ́ kan tán kò lè jẹ́ alùsùnà sọ alùsùnà gbọ́dọ̀ jẹ́ àmì nítorí pé sọ wá di súnà kìí ṣe ìbádà lásán ló sọ wá di súnà ìwà dáadáa gan-an kó sọ wá di súnà tó bá ra súnà náà Muhammad ara ẹ̀ tó dáná gbogbo wa gbọ́dọ̀ nìkan ní wà dáadáa lọ́wọ́ so ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ẹ pé ìtají ni ó jẹ́ wà síbi ń tọ̀hún bọ́tẹ́ lómi yóò jó di fún un àti inú mo jí ọ̀tọ̀ wọn tẹ́sí ni inú mo jí ọ̀tọ̀ wọn tẹ́sí ni ọ̀sẹ̀ tí káwọn àkókò sí pé ìyẹn náà yín létí pé àbúrò mi létí ẹgbẹ́ níjọba ìṣèlú ọ̀sán ọ̀sẹ̀ gbogbo ẹ̀mí bẹ́ẹ̀ ìṣèlú ọ̀sẹ̀ so ẹ̀rọ àkókò ọlọ́run táwọn yẹn máa sọ̀rọ̀ fún wa ẹ̀mí kọ́lọ̀ mẹ́wàá ẹ jẹ́ ká máa sẹ̀ ní ìwúrí hàn ẹ̀wà náà Muhammad sallallahu alaihi wa sallam oní nàkọ̀dùkánà lakum fi rasulillahi uswatun hasana ẹnìkan yá fúnra jù mọ́ nìkan kókó fún àfáàná bí o wọ́n tó fẹ́ lo nǹkan kan lásìkò kan ẹnìkan wá yá wọn ní màálù tó yá wọn ní màálù nǹkan tó fẹ́ lò fún ni kì í ṣe pásánà fani Muhammad wọ́n fẹ́ lò fún general public ni ṣẹ́gẹ́tì ní sèyí kí ni ẹ wá sáǹfà lásìkò náà tó pé òun ní wọn ò lówó kí ni wọ́n sàǹfààní. àsìkò tó gbà tó yá wa làwọn yàrá fẹ́ dà kan ní ẹ̀fẹ́ padà wọ́n ní n tó yá wa ẹwo nú agbo màlúù tí dègbò màlúù rẹ̀ ń bẹ́ ń bẹ́ àwọn ní àbòsílẹ̀ o èyí tí ò tó àti tí ò tó tún jù lọ ní ó wà ń bẹ́ẹ̀ ẹ̀yìn alẹ́gbẹ̀ẹ́ ni àgbẹ̀ kò nídìí ká ní sùúrù káàkiri lójú etí tó tó tiẹ̀ ẹ mú ìtòjú tiẹ̀ lọ ẹ ẹ̀fọ́. àbúrò lórí ẹ anabi sọsọlá ó ní tó dáa ju pé bí màá ṣe dáadáa fún ọ wọn náà tún ṣe dáadáa ju ẹwùn ẹwùn ẹsìn náà akátàrà tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ rí láyé àwọn òní kan fún súnmọ́ àbí fún súnmọ́ àbí kódà bọ́dà yíyá mi ní fifty naira láì ní sẹ́yìn agirimẹ́ǹtì wọn fẹ́ dá padà fún fifty thousand ni wọ́n tó fi bí wọ́n tó bí gbèjà ayé rẹ̀ kọ́dà bí ò lékún àǹfààní tó ṣe ẹgbà ẹgbà seventy thousand yìí ah, fifty naira mi dákú kàfé àwọn ètò ìṣúná

àbíkọ́ ni wọ́n pẹ́ ní ẹ̀fún lélẹ́yìn òní bá wọ́n padà wáyá àwọn àwọn tó tó apàdà àmọ́ sẹ̀yìn kù fún ànágbé ni ẹ̀wù ikú ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ kó lé lọ́wọ́ ni wàhálà ìdí sẹ́sìn wa kọ́ wa lọ ẹlẹ́kùn àti bá sóore fún wa ẹja máa ma yé oore ẹ̀ mọ̀ káà ti ń di oore lọ́fẹ́ lómi ni ẹ̀yìn yá bọ́dà lọ́wọ́ torí ó ti wọ́n pé ah, mi bá yá yín náà ẹ̀ lọ́la tí wọ́n mi lọ́wọ́ àti kẹfẹ́ sàn ẹ̀ mú yóò àwọn ènìyàn bẹ́ẹ̀ ta ọlọ́run sàmàlà ọjọ́ ti lọ ọ̀rẹ́ ọjọ́ ti lọ ẹjá gba fún àbúrò fúláyé. nípa ok. ìjọkùn lọ́wọ́. ìjọkùn lọ́wọ́ ẹ̀rọ àkíyèsí lágbá púpọ̀ ni ẹni bí máa ń tọ́ ẹ̀sìn àbúyẹ ẹlọ́kùnrin nínú parí kìíní adébùkún ni wọ́n wáyé rẹ̀ kó tí wọ́n sọ àbúrọ́dà lẹ́nu yìí wọ́n ní hmm, abá tírí tàṣán tírí tàṣán yóò parí ẹ̀ wọ́n ní bọ́dà ṣé kí bó jẹ́ ká pé ọmọ ìyá mi ìtumọ̀ bọ́dà nù ẹlòmíì ẹlòmíì tó ẹlòmíì tó bọ́dà o òmíì ẹlòmíì tó bọ́dà kò fún wọn sí sábà ń pẹ́ra wa my brother brother ọmọ ìyá mi ìtumọ̀ rẹ̀ nù ọmọ ìyá mi ọmọ ìyá wa ń tálẹ̀ fọkàntán ni fọ́ọ̀sì ni ẹgbà kó wá padà lọ wo tó bí àsìkò ìfẹ́ fẹ́ dà lọ ṣé kó fọ́ọ̀nù lórí ti ah, àwọn bọ́dà ò dá o irú kó bá wọn ní ìgbà mímọ́ wọn ẹgbẹ́ gba kọ́ńtráàtì ó lè bukúlé màtíríà ti lè wọ́n àdókò dẹ́ẹ̀ wàlẹ́ ò da púpọ̀ wọ ọmọlúwàbí tì ní tó lè tó yàn sí púpọ̀ à ṣẹ́rí màtíríà ti padà ọkọ tí mo fi wò ó ojú ẹ̀sọ́ ni o gbàtí mo tó bẹ́ẹ̀ ọlọ́run nípa rẹ̀ rí àgbèrè èmi náà rí tèmi àmì ẹgbà two thousand yìí yóò jọ lójú bàjẹ́. ṣẹ́rí yóò tó máa pé eri eri rẹ̀ yẹn fẹ́ fi ṣe owó ta fẹ́ lẹ́yìn eri yín la fẹ́ lò bàbá gbé bàbá gbé eri yín yóò rọrùn láti dá padà síbẹ̀ yóò gbà pé òótọ́ ni yóò gbà tí o sọ ni ní tó bá ìjọ yé nu mo kàn fi ṣàpèjúwe ni òòyìn gẹ́gẹ́ bí kókó ara wà nínú o but yóò fi ní trọ́ọ̀sì sí ẹnìyẹn tó kún ẹni tó ṣe ń gbọ́ báyìí ó sì wọ́n láyè ẹ dákun jẹ́ kí nǹkan ìṣesí báyìí ẹ jẹ́ kó wà nínú ìṣesí wa lóòótọ́ àwọn ẹgbẹ́ kọ́ńtàkì náà máa ń bù pé àìbá àmọ́ tó máa ń segin yẹn lọ ṣèkú mẹ́tíríàsì lé wọn lójijì kò sí lọ bá tí lọ tòtí ìbá wa tẹ̀lé kúrẹ́ pé ìlú ọ̀rọ̀ ọ̀ba akẹ́lẹ́ ti wá wálẹ̀ ọ̀wá fún sẹ́ńjì nígbà tó bá ti sẹ́ńjọ́ mi owó tó bá sí ẹlẹ́pàmọ́ àdé mọ̀tẹ́ríà o ó ti padà kò ní níyàn méjì sí ìyà kò ní níyàn méjì sí ìyà sọ mẹ́jà máa wo orúkọ bẹ́ẹ̀ àkéèsí ńlá ńlá ni ó ṣe é ṣe kọ́dà lómi òkú náà tó kó jó súnà ẹni ẹni mẹ́jọ súnà kó tó kó súnà twelve tó ní gbèsè kó ṣe ní three million wá pé ní fifty million lápò dúró tán sábẹ́ ah bọ́dà yọ̀ ní sábòtí fún mi. ẹgbẹ́ ti sìn ó ṣe é ṣe kọ́dà pé kì í tó fẹ́ ṣe ó fẹ́ tọrẹ tí a bẹ tọ́ ọ̀tọ̀ ní òkú gẹ́gẹ́ bí hìn so àkíyèsí tí ó dà pọ̀ ní ìzákùnlá ọ̀kẹ́rọ̀ ọjọ́ ìrẹ́gbà mi náà ẹ̀jẹ̀ ìgbà yìí náà agbógbó jẹ́ lọ́wọ́ lù yìí náà náà ọ̀tàn ok ó ti yà náà. báwọn ẹ̀yà bẹ́ẹ̀ ọlọ́run ní ìgbẹ́ ọlọ́run ti pàtàkì púpọ̀ àyẹ̀sí bẹ́ẹ̀ ọlọ́run mọ́ nígbà àwùjọ yìí wà láì síbẹ̀ ọmọ máa wà kò èèyàn ní ọmọdédé ọmọdédé iye tó rí kọ́ rí bí owó yìí ẹ̀tọ́ bọ́ ṣiṣẹ́ náà wọ́n náà mọ̀dédé fún ẹ kí ó rí mọ́ fún gbẹ ìdí máa ń fà tẹ́lẹ̀ máa fi ń yàwọ́ nù so ẹni ká táà ń sọ pa ẹ̀jẹ̀ ẹ̀sìmáàd àṣìbáàb ìgbàlé àṣìbáàb ńgbà mí sọ́kẹ́ ti sè bí àwọn ṣírkù mi náà ni ó lè jẹ́ ṣírkù àṣìbáàb ó sì lè jẹ́ tẹ́ pé ìgbà alẹ́ tí yẹn gba alẹ́ yìí tẹ́ pé ìyẹn gbà pé ah, tí ò bá sí àní tí ò bá sí ah. ó ti di ṣerúkọ akúbárò nìyẹn bọ̀tí kí ẹ̀kọ́ ìpínlẹ̀ tọ̀ tí ò tó bá lọ́kàn yàn pé ní àgbàlagbàyà ló ṣe ṣẹ́gẹ́tì sí bọ̀tí kìí ṣe tó wà nínú ọ̀hún pé tí ò bá sí láyéláyé kò ṣe ṣe so kò ní dínkù ah, akbar wallahu ta'ala ala sọ̀rọ̀ àbùsọ̀rọ̀ lọ́wọ́ ala nabiyina muhammadin. وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت